tradition that will say that the meaning of Khatam an-Nabiyyin is a seal ring, either a seal or ring. Okay? oruka olu. tí ẹ máa fi lùwé níjọ̀hún. Èyí jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ tí gbogbo ẹ̀yin wẹ́ẹ́rẹ́ amadi ẹ̀yin wẹ́ẹ́rẹ́ amadi tẹ́ lọ bí àwọn àgbààgbà nínú ìjọ amadíyà léèrè bàbá dókítà másà ustazu mudarisu muhalimu we need a prophetic hadith an authentic prophetic hadith from the prophet tí ó sọ pé ìtumọ̀ káátámà nàbí nínú àyà yìí ó túmọ̀ sí òrùka èmi ti má di sì wá if you go back to any tafsir like Ibn Kathir like Tabari like Kurutubi, kódà kò jẹ́ gàlà lẹ́yìn ni ata gàlà lẹ́yìn ni tíra gàlà lẹ́yìn ni ó the smallest tafsir ẹ lọ́ọ́ kà á gbogbo ohun gbogbo ayé túmọ̀ ká khatamọ nàbì yìí náà sí òun ni kíni òun ni òpin àwọn ànábì wàkútì mọ̀ bí ya nàbì yùn èmi ni wọ́n fi parí gbogbo ànábì nítorí náà fàlà nàbì yàbáàdì wàlà rọ̀ṣùl kò ní í sí ànábì lẹ́yìn mi mọ́ kò sì ní í sí òbíṣẹ́ lẹ́yìn mi mọ́. èyí náà ni àwọn ọmọ Yorùbá àwọn ọmọ káàró òjíire bí èyí náà la bá lẹ́nu àwọn bàbá bàbá wa ńlẹ̀ Yorùbá tòun ti bímọ wọn ṣe mọ lọ́jọ́ náà lọ́hùn-ún wípé oríkì tí ẹ máa fún ànábì òun ni kí bàbá Fátímà òpin àwọn ànábì ọlọ́run aṣíwájú àwọn òjíṣẹ́ bí wọ́n ṣe máa kí ànábì wa Muhammadu nìyẹn èyàn amadíyà Adé dé látọ̀dọ̀ Mirza Gulam Ahmadu lẹ́bàá sọ pé òrùka ni o kìí ṣe òpin àti gbọ́ tẹ̀sí sọ akànnì ìdádìsí lórí ẹ̀ ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́ ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́ nírọ̀lẹ́ yìí ṣé ẹ wá rí àdéhùn tí mo ṣe lánàá ni pé àdéhùn tí mo ṣe lánàá òun wípé lónìí inshallah màá bẹ̀rẹ̀ sí ní máa ka tírà sánmà Gulam Ahmadu àdéhùn tí mo ṣe nìyẹn àdéhùn yẹn ó lè mọ̀fẹ́ wọ́ọ̀kì lónìí nítorí wípé nírọ̀lẹ́ yìí nírọ̀lẹ́ yìí ẹnìkan sẹ́ndì èsì kan sí mi látọ̀dọ̀ àáfàá kan nínú ìjọ amadiya tí èsì náà tó ní í ṣe pẹ̀lú ìtumọ̀ kátámà nàbìyìn tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ mo kọ́kọ́ fẹ́ dìfà rẹ̀ síwájú mo wá rí i pé no ọgọ́ta bá rí bi òní bí wọlé ló yẹ kí n ṣe ọ̀rọ̀ rẹ̀. ìyẹn ò ní kọ́ bá ṣe ń tọ́ fẹ́ ṣe wọn. ọ̀kan nínú àwọn búrọ́dà sí wa lẹ́kọ̀ọ́ wọ́n láwọn ní ọmọkùnrin kan tó jámadí ọmọkùnrin yẹn òun ni mo mú ọ̀rọ̀ ẹ̀ wá níbi ìgẹta tó sọ pé wàláhì tàláì àwọn kì í ṣe alẹ́ ìsàlám fún Mirza Gulam Ahmadu ṣe é rántí tá a fi gbọ́ ohun kìíní yẹn dáadáa tí mo sọ pé bóyá màá lọ tún ṣe tí ó fi lè loud ok mi ò tẹ̀ sí ìwà ráàyè yẹn ọmọ yìí kan náà ó tún wá gbọ́ lẹ́tọ̀ tí mo ṣe níjẹta àtàná lórí káátámà nàbì yín ó tún wá lọ gbé bá àáfàá wọn pé ohun tí àbúrò yìí mọ̀ sọ ni pé akátama nàbí yín ó túmọ̀ sí òpin àwọn ànábì ọlọ́run ó sì mú àwọn àdìsí wá lórí ẹ̀ ẹ̀yin tẹ́ wá jẹ́ àfáà fún àwọn nínú ìjọ amadíyà àwọn ọmọkéwù kí ilẹ̀ rí sọ sí i ọ̀rọ̀ yẹn àfáà bá fọ èsì wàláì fúnmọ́bìláì èsì àkọ́kọ́ mo kọ́kọ́ rẹ́rìí mo fẹ́ẹ̀ tákìtì ẹ̀yin náà gbọ́ nísìnyí o ẹ gbọ́ nísìn kẹ́ ẹ lè mọ ibi tí ayé ìjọ amadíyà ń ta lọ báyìí ibi táyé wọn ń ta lọ nú ẹ̀sìn ẹ ń pilẹ̀ fún yín gbogbo yín náà gbọ́ ẹ farabalẹ̀. ó ti sọ view ẹ it's just like kọ́tàmù nàbíyẹn ló fẹ́ discuss ṣáà tẹ́tí tí ìbá sọ tí wọ́n lò owó sọ pé kò ní sáànà bí máa bì yes padà sọ fún kó lọ wo Quran chapter four verse seventeen níbi tọ́lọ̀ wọn ti sọ pé téèyàn bá gbà nàbí gbọ́ èèyàn lè dà nàbí. ẹ̀kan tó wí anyway ẹjọ́ máa sọ lọ. níbi tọ́lọ̀ wọn ti sọ pé gbogbo àwọn ànábì tó ń bá fún níwèé òfin òjíṣẹ́ kan máa tẹ̀lé tó máa wá ṣe kí ni mọ̀sọ́ọ̀dẹ̀kọ́ ni màgá ilẹ̀ tó so kó mú òjíṣẹ́ ilé tó testify sí ànábì mọ́mọ́ wa gẹ́gẹ́ bí òjíṣẹ́ tó mú kúnra wa náà wọ́n lè sọ pé bóyá ànábì ò sí nínú wọn ah, ànábì ò sí nínú wọn kò sínú àwọn òjíṣẹ́ tá a sọ pé òjíṣẹ́ máa tẹ̀lé ká lọ wo suratul suratul ah, sábà Quran chapter thirty four. Eh, first page yẹn náà ní níbi ìsàlẹ̀ wà ìdàkọ́ námínà nàbí yìí náà mẹ́ta kan wà mí ká so ànábì náà wà nù àwọn márààrún tọ́lọ́run bá darúkọ ń bẹ̀ so it's just wọ́n bá fẹ́ gbọ́yé wọn á gbọ́yé tán bá ní gbọ́yé clear gan kò ní ìdíkẹ́ yẹn ṣẹ́ kó tàbí. ǹjẹ́ ẹgbọ́n tó rí báwọn ń rọ o mo fẹ́ kẹ́tù gbọ́ lẹ́ẹ̀kan sí i. ó ti sọ view ẹ̀ just like kọ́tàmù nàbí yẹn ló fẹ́ discuss Quran thirty three verse forty one lóyún ó sọ pé kò ní sáànà bí máa bì yes wọ́n sọ fún kó lọ wo Quran chapter four verse seventy níbi tọ́lá wọn ti sọ pé téèyàn bá gbá nàbí gbọ́ èèyàn lè dà nàbí number two then ẹlẹ́ẹ̀kẹta kó lọ wo Quran chapter three verse eighty two níbi tọ́lá wọn ti sọ pé gbogbo àwọn ànábì tó ń bá fún níwèé òfin òjíṣẹ́ kan máa tẹ̀lé tó máa wá ṣe kí ni mọ̀sọ́ọ̀dì kan lè máa bẹ̀rẹ̀ tó máa wá testify the wọn so kó mú ilé tó testify sí ànábì mọ́mọ́ wa gẹ́gẹ́ bí òjíṣẹ́ tó mú kúnra wa náà wọ́n lè sọ pé bóyá ànábì ò sí nínú wọn ah, ànábì ò sí nínú wọn kò sínú àwọn òjíṣẹ́ tá sọ pé òjíṣẹ́ máa tẹ̀lé kán lọ wo suratul ah, Saba Quran chapter thirty four first page yẹn náà níbi ìsàlẹ̀ wa ìdá kọ́dún náà nàbí yìí náà mẹ́ta kan wà mí ń ka wà mí ń nọ́ hin so ànábì náà wà nù àwọn márààrún tọ́lọ́run bá darúkọ ń so it's just wọ́n bá fẹ́ gbọ́yé wọn gbọ́yé tán bá ní gbọ́yé owó kílẹ̀ gan kò ní ìdílé yẹn ṣe kó tàbí kò ẹ jẹ́ ń bá láìsí tó sọ fún yín. ó ní kò le tó yẹn ọ̀rọ̀ tá à ń sọ yìí sọ yìí tá à gbogbo tán náà sọ yìí tá à ń sọ lójoojúmọ́ yìí ó nọ́rọ̀ yẹn le tó yẹn. ó ní nǹkan kan gbọ́ nínú ọ̀rọ̀ ẹ̀ ni pé nígbà tó gbọ́ gbogbo ọ̀rọ̀ yẹn tán ó ní ó fẹ́ dìskọ́sì kátàmà nàbì ó ní ló fẹ́ Quran thirty verse forty ó ní akóòtì àyà yẹn ó ní yes àyà yẹn sọ bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ yẹn mú o ó ní kò le tó yẹn ó ní káátámọ̀nàbí yìí ló fẹ́ discuss ìyún èmi ó lóde lọ mú Quran thirty three verse forty wá ó ní yes Quran sọ bẹ́ẹ̀ alihamdulilayi wípé Quran sọ pé kò ní sí ànẹ́bì míì mọ́ lẹ́yìn ànábìwá muhammadu sallallahu alayhi wa sallam nígbà tí ó wà á dojú ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ ẹ̀tù wa gbọ́dọ̀ tó wá sọ lé o onítèmi lèmi sọ yẹn onítèmi lèmi sọ yẹn o view tèmi nìyẹn o àwa fẹ́ gbọ́ view tiẹ̀ báyìí view amadi alright. fún yẹn ó ní àyà kan wà nínú kùránì tí ọlọ́run ti sọ pé ẹni tó bá gba ànábì gbọ́ ní òdodo òun náà lè di ànábì mẹ́kẹ́ gbọ́ dáadáa mo rí èèmọ̀ lọ́dọ̀ jama amadiya ntí ń gbọ́rí láyé mi mo gbọ́ ọ. tẹ̀sí gbọ́ kó lọ wo súrà yẹn lọ sọ pé tí ènìyàn bá gba ànábì gbọ́ ènìyàn lè di ànábì gbogbo ẹ̀yin ará ayé kalẹ̀ tẹ́ ẹ gbọ́ o ẹ̀yin ni wọ́n wá gbé wá àti amadíyà kà mọ́lé wọ́n fẹ́ kó báyìí ni o tẹ́ ń gbọ́rọ̀ ẹnu wọn báyìí ó ní kúrà nǹkan súrà kan sọ pé tí èèyàn bá gba ànábì gbọ́ ènìyàn náà lè di kí ni ànábì ìyẹn kọ́kọ́ jẹ́ ení ẹ̀mùsọ́wọ́ báwọn o kejì. ọ̀rọ̀ kejì tó tún sọ ni pé only then àyà kan tún wà kùránì ti ń sọ wípé gbogbo àwọn òjíṣẹ́ tó ń fún ní òfin òjíṣẹ́ kan gbọ́dọ̀ tẹ̀lé wọn ẹni òjíṣẹ́ tọ́lọ́ ń bá fún lófin òjíṣẹ́ kan gbọ́dọ̀ tẹ̀lé wọn tóun ò ní jẹ́ òjíṣẹ́ tọ́lọ́ ń fún lófin ọwọ́ ní ta wá ní òjíṣẹ́ náà tó tẹ̀lé Muhammad bí ó bá jẹ́ Mirza Gulam Ahmadu torí pé wọ́n gbà pé òjíṣẹ́ ni àmọ́ lọ́wọ́ ọ̀kan fún ní òfin ni ó ní ìyẹn jẹ́ ìmúṣẹ sí àdéhùn Ọlọ́run nínú súrà yẹn pé gbogbo òjíṣẹ́ tó bá jẹ́ òjíṣẹ́ tá a fún ní òfin ok gbogbo òjíṣẹ́ tó bá jẹ́ òjíṣẹ́ tá a fún ní òfin ó di dandan kí òjíṣẹ́ kan kó tún tẹ̀lé wá kó tún tẹ̀lé tún ni òjíṣẹ́ náà tó wa Muhammad tọ́lọ́wọ̀n òfun lófin bí ọba jẹ́ Gulam Ahmadu ó di ọ̀rọ̀ kejì tá a fọ èsì rẹ̀ o ọ̀rọ̀ àkọ́kọ́ ó ní àyà kan sọ pé ẹ ń bá gbà ànábì gbọ́ òun náà ó di kíni o òun náà ó di ànábì ọ̀rọ̀ àkọ́kọ́ nù kejì ó tún tọ́ka sí súrà kan wípé gbogbo àwọn òjíṣẹ́ tọ́lọ̀ ń fún ní òfin tọ́lọ̀ ń fún lófin òjíṣẹ́ kan gbọ́dọ̀ tẹ̀lé wọn tóun ò ní jẹ́ òjíṣẹ́ tọ́lọ̀ ń fún lófin ọwa ni ní gbogbo àgbáyé ta wá ni ẹni tá a sọ pé ó tẹ̀lé ànábì muhammadu tó jòjíṣẹ́ tí ò tọ́lọ̀ ò fún lófin bí ò bá jẹ́ mirza gulam ahmadu wọn sọ ò ti rí báyìí sí pé òjísí ọlọ́run ní Mirza Gulam Ahmadu lọ́dọ̀ ìjọ Ahmadiyya ẹ máa gbọ́n so o. ó ní ní sùúrù ní sùúrù ó ní tabatu lọ wo sọ́tùlì àzábà sọ́tùlì àzábì nìyẹn o wọ́n tabatu lọ wò yẹn náà á tún bá ń bẹ̀ wípé ọlọ́run tún sọ pé òun ó tún rán òjíṣẹ́ kan wá lẹ́yìn ànábì wa Muhammad ó wá ní wẹ́l èmi ti sọ tèmi òun náà ti sọ tòun ẹ máa fẹ́ gbọ́ yé kó gbọ́ yé ẹni tí ò bá sì gbọ́ yé kò sí pírọ́blẹ́mù kó kálukú di tiẹ̀ mú ọ̀rọ̀ yẹn ti ó ti yanjú tó àní ìdí àdíìsì láti fi gbọ́ yé n tẹ́ parí ọ̀rọ̀ ẹ̀ nìyẹn pé àní ìdí àdíìsì láti fi ṣe kí ni láti fi gbọ́ yé mo wá fẹ́ fèsì báyìí mo sì bí àlọ́ọ̀ kó ràn mí lọ́wọ́ lórí èsì náà tí mo fẹ́ fọ̀ kí àlọ́ọ̀ koto tó ahọ́n mi sọ́nà. ẹ̀yin ìjọ amadíyà ohun tọkùnrin sọ yìí kì í ṣe pé mi ò gbọ́ rí o mo ti kà á rí nínú ìwé yín kan àmọ́ ìwé náà mo wá nínú ilé lọ́sàn-án èmi ò rí níbi tí ẹ ti ń sọ wípé káátámà nàbì yìí kò túmọ̀ sí òpin bí kò ṣe òrùka nínú ẹ̀rí tẹ́ ẹ wá mú wá nùwé yín náà ni ọ̀kan nú àwọn àáfàá yín wá ń sọ nísìnyí wípé ṣé àwo ò mọ̀ ni pé ẹni bá gba ànábì gbọ́ òun gan lè di ànábì kí n tó wá lọ sínú àyàtẹ̀ ẹ̀sọ́ òun tí í ṣe suratu nisa quran four aya sixty nine òun pè ní aya seventy ìdí ni wípé kùránì tí amadíyà tẹ̀ jáde gbogbo bísímìlá ibẹ̀ wọ́n fún ní one dípò kọ́mọ̀kárì nọ́mbà wọ́n fún gbogbo bísímìláì nínú súrà wọ́n fún ní one díàfọ̀ ayàtọ̀ bá jẹ́ one lọ́dọ̀ tiwa yóò jẹ́ two lọ́dọ̀ amadíyà bá amadíyà ṣe ń yà lọ nìyẹn o. ká ti bi sànáfì ogun o gbogbo quran ti ń bẹ lọ́wọ́ mùsùlùmí bísímìláì ìbẹ̀rẹ̀ súrà ló wà ìpín súrà ni. pé súrà kan ti parí súrà míì ti bẹ̀rẹ̀ inú fatia nìkan ni bisimilayi ti jẹ́ aya alákọ̀ọ́kọ́ nínú bakora kò jẹ; nínú ali kò jẹ; nínú nisa kò jẹ; nínú maida kò jẹ; nínú àrọ́ọ̀fù kò jẹ́ nínú àǹfààlì kò jẹ́ nínú tauba kò wulẹ̀ sí ń nítorí wípé àwọn sọ̀hábà wọ́n gbà wípé àǹfààlì àti táúbà ó dàbí ẹni pé súra kan náà ni wọ́n ó tún dàbí ẹni pé súra ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n torí pé ọ̀rọ̀ ogun ọ̀rọ̀ àwọn ọ̀ṣẹbọ làlá ò sọ méjèèjì so ibi tí wọ́n wá gbé kà ní wípé kámọ̀wùlẹ̀ fi bísímìlá ìbẹ̀rẹ̀ súrọ́tù tàúbà òun nìkan náà sì ni kò ní bísímìlá ìníbẹ̀rẹ̀ alright kùránì tí ìjọ amadíyà ń tẹ̀ lọ́dún ara wọn nígbà tí ò síjọba islam tí ó kó wọn lẹ̀ àyè gbà wọ́n wọ́n wá fún gbogbo bísímìlá ìbẹ̀rẹ̀ súrà. wọ́n fún ní nọ́mbà wọ́n fún ní nọ́mbà one nọ́mbà one nọ́mbà one throughout therefore àyà tó pè ní seventy nine bá a sixty nine òun lẹ́ẹ̀tì bá a kí wàá ló wà nínú súrà náà kí ló wà nínú súrà náà ẹ̀yin mi ní ayé kalẹ̀ ẹ̀yin ènìyàn mi ní ìlú Ìbàdàn ẹ̀yin ènìyàn mi ní orílẹ̀-èdè nàìjíríà ẹ̀yin ènìyàn mi ní àgbáńlá ayé ẹ wá wo irú amadíyà irú amadíyà ẹ wá wúrọ̀ o tó ní ẹ bá gbà gbọ́ ó ṣeé ṣe kó náà di kí ni o ànábì kí n tó wá tú àyà yẹn báyìí mo fẹ́ béèrè béèrè lọ́wọ́ ìjọ amadíyà wípé tẹ́ ẹ bá dáùtì báwo torí pé àfẹ̀sùn kàn yín ẹja fi ti wálẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀ lè dáùtì yàn mí ẹ̀ lè dáùtì gúrùpù méjì tí mo fẹ́ sọ yìí.